له من يهد الله فلا مضي له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى اله واصحابه ومن اتبع بدعوته واستنى بسنته لا يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين أعوذ بالله من الشيطان الرجيم وكأين من نبي قاتل معه مثليون كثير فما وهنوا فما وهنوا إلى سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين ليس في هذا الرقم وما الله سبحانه وتعالى ló kádàrá kí a tún lè pàdé lórí ọ̀rọ̀ bá Allah subhanahu wa ta'ala òun bọba tí máa ṣe bó ṣe fẹ́fẹ́ rú ó kàrà lára tí a lè pàdé ń bí lórí èròǹgbà rẹ̀ kò lè tẹ̀ lórí wa eléyìí tó jẹ́ ìdẹ̀ra tó tóbi tí ò tó fowó ràn ọ̀gọ̀rọ̀ èèyàn náà fẹ́ tó fowó ráyè yìí ọlọ́run fún wọn nígbà láyé bẹ́ẹ̀ kó látàrí ojú ni àbí ti àìsípayá ẹ̀mí àbí ti àìlera kan àbí kejì

ìyẹn point three àyà one hundred and forty five òní àkàgbẹ̀yẹ lánàá. Allah subhanahu nínú kọ́kọ́ bá a bá bẹ̀rẹ̀ níta abẹ́ yẹn òun náà ní pé òjíṣẹ́ ọlọ́run tìkí àtọ̀lọ́ ọlọ́kùn bá nígbà tí làbárè rẹ̀ kọ́ kálé kákó ní pé ó fi ọ̀tẹ́ lójú ogun. kí ẹ má bàa bomi tútù bàbá wa gbó pé ẹ̀fẹ̀ tí wọ́n jẹ́ káwọ́ àmà sọ wípé kò lè kú kí yóò pa kò tí ń jọ́ pàkọ́dá tó pàwọn tó sáájú rẹ̀ sọ̀ọ̀bà láti bí ẹ̀ múlẹ̀ fún wa lánàá ẹlẹ́kejì ní pé kí ọlọ́run ní kó ṣe bó ṣe tó lórí àwọn ẹrú rẹ̀ bóyá ó pàdánwò kàn wọ́n látara pé ó pàdánwò kàn wọ́n ta. àní sọ pé ọ̀tá borí olùgbàgbọ́ òdodo ó pàdánwò dáadáa kan mọ́mìnì oníkọ́wọ́ ọ̀tá ó bá yóò wá fàdánwò kan káàbìn lórí tó bá ọlọ́ ní pé òun ò ní ran lọ́wọ́ lórí olùgbàgbọ́ pé kejì àdánwò ní ọba قل إن كنتم تعلمون فإنه يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون tó bá jẹ́ sí ara mi yí torí pẹ̀ pàdé wọn bára fẹ́ ní ilẹ̀ lára mi àwọn náà wàtàrùjú lẹ́nu ọ̀wá ẹ̀yẹ́ wọn kankan lọ́rọ̀ ọlọ́run táwọn òbí rẹ̀ kà kan nǹkan tí ó máa kà wọn tí ikú ìgbánúbádé látọ̀dọ̀ kèfèrí pẹ̀lú ìrànlọ́ ọlọ́run fún olùgbàgbọ́ òdodo kì í ṣe pé ọlọ́run tó fi yẹpẹrẹ ìyẹn ò sì gbọdọ̀ jẹ́ kó tútù bá wọn lójú sọ fún wa wákà ayé wákà ayé Allah subhanahu wa ta'ala ó fẹ́ ti tútù bí ànábì lẹ́nu ànábì òkè fi èméjì tó wò lẹ́nu òkè àmọ́ àwọn tọ́jọ́ ìgbàgbọ́ òdodo tó ń bẹ pẹ̀lú rẹ̀ lánàá tàbáwa náà ti rú bẹ́ẹ̀ lè padà tẹlẹ̀ sí lónìí àbílọ́la ká lè má kó súsú ká sì má kó rẹ̀wẹ̀ tí ó kàn kó má ni ìyẹn ti pé bọ́lọ́run ṣe wọ́n ẹni ìbádọ́wò fẹ́ẹ́lú rẹ̀ ìyẹ́ ò túmọ̀ pé kò lè rẹ̀ ṣe ìyẹ́ ò sì túmọ̀ rí pé kò lè fẹ́ rẹ̀ lójú sọ bá mẹ́bì ní pé rọ̀kà ayé mi nàbí قاتل معه ربيون كثير وما استكانوا والله يحب الظالمين ìrẹ́ àmọ́bí àti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn sọ̀hábà tẹ́ẹ̀dìjọ lógún òòlù yìí tó bá jẹ́ wípé ọ̀pọ̀ ọ̀ṣùgbú nínú onílẹ́gbẹ̀ogun ẹ̀ tọ́lọ̀ ń jẹ́ wọ́n rí dáadáa gbà látọ̀dọ̀ òun ta ní kò ní sẹ́fíìsì sọ̀hábà tí wọ́n kú lójú ogun yẹn lójú la ní hangba gbínà àdìtọ́lì àbúrò tó wà ní ìbẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ tó fi súwọ́ ṣẹ́ wà kú sí la fi yìí mú sàrò ògùn ọ̀mẹ́rì àtàwọn ọ̀gọ̀rọ̀ mú àwọn prominent sàkábà tí wọ́n ṣe wọ́ṣẹ́ lójú ogun yẹn seventy ni wọ́n tí mo bá lé yóò wá tó wọ́n ṣe ah, ọwọ́ sí bà wá tó báyìí aláàánú ẹ má bàánú jẹ́ wọ́n kà á nínú ẹ̀dì yìí kọ́ sẹ́nà máa wọ bìyún ẹ̀kẹ́ mélòó mélòó nínú àwọn àmẹ́bì tó ṣáájú rẹ̀ ọ́tẹ́lẹ̀ náà àwọn ìbìyú na kẹ̀kí tó jẹ́ wípé òun náà ọmọ ogun lóògùn báwọn tọ́lọ̀ ń sì ní báwọn tó pọ̀ nínú àwọn tó kó lọ. ó ti láti sọ wípé a rí kéèyàn ó rò wípé gbogbo òun máa jẹ ọlọ́run ní mí rárá kò ṣe rí pé wà sílíkẹ̀lẹ̀ àyíyá nù mo fẹ́ pàdánwò dáadáa kàwọn kan máa pàdánwò ìkábàmà lú kàwọn kan wàkà áyí nígbà ní yìí mélòó mélòó ní àwọn ànábì òun ọ́dọ́là náà wọ́n bá pẹ̀lú rẹ̀ rìbì tẹ̀sí àwọn ọ̀wọ́ tó pọ̀ rìbì yúù náà ni kódà kìí sí ẹ pé ọ̀túnláyé èèyàn àwọn olùmọ̀ nínú àwọn ẹ̀dọ́ rẹ̀ wọ́n pa pẹ̀lú ìyẹn náà kò túbọ̀ sí ìkankan pẹ̀lú bó ṣe kàn wá tó wà máa wà hànú. فما وهنوا لما wo ẹ̀wọ̀n wọn ò wọn ò fọ́ ààrẹ ọkàn lè má àtọ́ọ̀bà wọn ti tẹ̀lé ìlà lórí tó kàn wọ́n yẹn olóòtú kàn wọ́n lójú ọ̀nà tọ́lọ́ ajẹ́kú gbogbo ìfarakí sáàbá ní lójú ọ̀nà tọ́lọ́ bàbá ti dọ́rọ̀ bàbá òdodo àgbọ̀dọ̀ kásí kankan náà làfọ́ àwọn sọ wípé ìlà fọ́ àlòwò jùlọ ń kà pẹ̀lú fúnlọ ayé lónìí tó bá ti jẹ́ wípé ìyọba àdàdà òun nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ẹrú rẹ̀ إذا صاع الوفد منك فالكل أينه gbogbo tí ìbá kàn ní lójú ọ̀nà ẹ̀ṣẹ́ torí pé fàkúlù máa fọ́pọ̀ tùrọ́bì tùrọ́bì gbogbo gbogbo tó wọlé máa bẹ lórí ilẹ̀ tẹ́lẹ̀ yẹ̀tẹ̀ náà ni ó padà jẹ́ torí mo gbà pé tí bá padà sọ́dọ̀ rẹ máa rí ọ̀gọ̀rọ̀ tó pọ̀ lóore ojú tó gbọ́lọ. eré ìtàwọn sáré rẹ̀ ní pé ojú gbọ́lá wà láwọn sọ fáwọn èèyàn tí àwọ̀ máa ń ṣẹlẹ̀ tó lé mẹ́rin lọ ẹ̀gá sọ́ra tẹ́lì bá bọ́ ń bí sẹ́wọ́sẹ̀ ẹ̀lẹ́gbọ̀n bóla àkàtí àkàtí kó wé ìtì ẹ̀mí ara ẹni àmọ́ tó bá jẹ́ wípé bí ẹ̀bí ìlà lójú ọ̀nà dídá òbèsì lójú ọ̀nà gbígbìyànjú lórí bẹ́sùn ọlọ́wọ́ ṣe káyé kákó gbígbìyànjú lórí bẹ́sùn ọlọ́wọ́ ṣe rinlẹ̀ èyí ò gbọ́dọ̀ kó alábàáwa kò gbọ́dọ̀ sọ pé àgbọ̀dọ̀ kó ṣuṣú nígbà àgbọ̀dáhùn fi sọ̀rí nílá. Wọ́n táwọn àgbà òkú ṣuṣú lórí tó tẹ̀wọ́ lójú ọ̀nà ìtọ́lọ́run. Wọ́n máa dá ọdún. Wọ́n àwọn ní pé ara wọn tún yá. bá wọn. Wọn Wọ́n máa ara wọn wà lẹ́sẹ̀ ẹ̀dàkùn nítorí náà wọ́n kú ṣe báyìí a ti ṣe bẹ́ẹ̀ fún àtúntà yìí wà bá ti tàkẹ́ àánú wọn wà nítorí àmà bẹ̀rù ìmáàdà máa tàkọ́ṣe àtù ẹ̀rù òun náà máa gbójú wà ti torí ẹ̀mú wọn tó ṣe àlá ní. wàlúwà oyún ṣe gbogbo ó ní àwọn òṣùwà hánà wọ́tà ara olùnífẹ̀ẹ́ sí gbogbo ẹni bá lè tàkẹ́ mára lójú ọ̀nà tó yóò ṣe gbò sọ́ọ̀mì mo fẹ́ dáàbò dáadáa ẹ jẹ́ ká lọ wò dáadáa ṣé ẹ máa ń wá iṣẹ́ wo lọ́wọ́ lóòrùn nífẹ̀ẹ́ sí jùlọ tó ti yẹ ó sàmà lọ wáyà tọ́nà bá ti lo yòṣìbù wọ̀mọ́rù yòṣìbù wọ̀mọ́rù yòṣìbù wọ̀mọ́rù yòṣìbù mo fẹ́ bá lóun fẹ́ má sọ pé òun wá nǹkan tí mo fẹ́ jẹ́ kọ́lọ́ òṣù nífẹ̀ẹ́ sí mi tó bá ti lọ kà wáyà ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹ lára rẹ̀ wọ̀mọ́rù yòṣìbù lọ sí mi ó ní mo nífẹ̀ẹ́ sí ẹni tí máa ṣe nǹkan rẹ̀ dáadáa yóò ṣe ní kíkẹ́ yóò bá fẹ́ ẹ̀fẹ́ wọ́n wọ́n òye ìgbòho mọ̀tàkéyì ó ní mo nífẹ̀ẹ́ sáwọn tí wọ́n bá ń tẹ̀ láti ẹni tí wọ́n sì ń jìnà sí lọ́ṣẹ̀ ni wọ́n wọ́n òye ìgbò sọ̀rọ̀ èyí ó ní mo nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí máa ṣe kí ni ó ní wọ́n lè fi sùúrù. ẹ̀rí pàrọ̀ sáà wọn lọ wọ́pọ̀ wọ́n ní àǹfórí mọ́tẹ̀lẹ́ ìtumọ̀ pé ayé yóò mú kankan ògùn kan láàrùn ayé kíni ó lù. bẹ́ẹ̀ báyìí látẹ̀mára àtẹ́lu dáwà iná ẹja ti sùúrù afẹ́ kó ọba tó tẹ̀lé ti gbogbo ìgbà tẹ́yà bá ilé rò dáadáa wípé ọlọ́run ló ń nífẹ̀ẹ́ sẹ́ni tó ti sùúrù oore tó pọ̀ lè ló padà rí lẹ́yìn rẹ̀. وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين subhanahu wa ta'ala tó bá sọ̀rọ̀ kalẹ̀ tó sọ̀rọ̀ yẹn wọn kan àti tó fi òròyìn kan ròyìn wọn yóò wá sọ̀làyé àpẹẹrẹ tẹ́sì rí wọn pẹ̀lú sùúrù ni wọn gbogbo wa tọ́ba ní ẹja ṣe sùúrù kí láàbọ̀ àti sùúrù lóòótọ́ ó tó bẹ́ẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ kéyìn ó pàdánù olólùfẹ́ rẹ̀ lọ́kùnrin àbí lóbìn ó jẹ́ nǹkan àbànújẹ́ ńlá tó bá wá jó lólùfẹ́ ẹni àbànújẹ́ gan òun ó dáre lójú tó fi kí máa tún sọ fún wípé ìyá ìrẹ́ orísun wà tẹ́sì bí wá wá ojú rẹ àpẹẹrẹ pàtàkì kó sùúrù nìyẹn arábìnrin òbàbá nẹ́bì ló ń bá wọn sọ̀rọ̀ nínú tẹ́ lójó sọ ìyẹn ìkà máa ọba kàbí kí o bá mi sọ yìí ló kàn yìí ẹ̀yìn àti ló kàn yìí wò pẹ̀lú àwọn ara òyìnbó bẹ́ẹ̀ ni ẹ sọ yẹn bá tó fi di wípé ó lè wọ́n padà sọ fún pé òṣìṣẹ́ ọlọ́run ń bá sọ̀rọ̀ ó wá gbéra ó lọ bá mẹ́gbọ̀ Muhammad ilé ìpé àtọ̀lọ́rọ̀ kó máa bá nígbà tó gbére òṣìṣẹ́ ọlọ́run tó ni fẹ́ẹ̀mọ̀ pé kí làgẹ́bí ó bù jáde máa bá ó ní máa mẹ́fì mo bá ń pẹ́ sùúrù ní tẹ́rù sí kẹ́kẹ́ wà bá rẹ̀ lékí ni tààlọ́tẹ̀ rẹ̀ tàbá ṣe sùúrù àwọn èèyàn wà máa rò ọba adẹ́gbẹ́ ọmọ rò pé ẹ lọ ẹrù kìkì ní sọ lẹ́yìn rẹ̀ àwọn tí wà tọ́wọ́ ìtàwọn lánàá jẹ ojú wo fẹ́ sọ fún ọ ojú wọn sọ ní wípé. wàmá kí á lọ a. olùhùn ìfẹ́ ti tí wọ́n wọ́n máa káàdà kó olù wọ́n wọ́n wí mí ìtú òfin ni wípé ilẹ̀ ẹ̀hún fọ́ọ̀lù rọ̀bàrà ìlànà burú bẹ́ẹ̀. ẹ máa wo ẹ máa wọlé bọ́ọ̀lù padà ó gàn Allahu akbar Allahu akbar àwọn tí ọjà jẹ wọn tí wọ́n ṣubú lọ́jọ́ ogun àwọn tí ò wá ṣubú ń bẹ̀rẹ̀ tó wọn sọ pé wọ́n àtẹwò owó kàn wáyé ah bàbá alágbádá ló fẹ́lẹ́ yìí kàn wá ìyá alágbádá ní sàtí ni tó ti yé àwọn ah, pọ́nmọ́ mi ní alágbádá ló pọ́nmọ́ mi nígbà bá a bá fẹ́ kí ìtẹ́gbà mí wúrú bá àkọ́kọ́ náà yẹ jùlọ kí àmì ẹja ló pọ̀ ọmọ yín ó dàgbé wọn wà ń nǹkan fẹ́yìn wọn. tó yẹ máa a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kí wí bàdé bóòlù ṣe máa rí wà máa ń òòrùn báwọn eléyìí ó ti sọ tí ò wọ́n wí o àkọ́ọ̀lù rọ̀bànà wọ́n wá padà ìbáwọ̀ fún bí ògùn òbí yẹ ti là wọ́n wá dúpẹ́ tó tẹ́lẹ̀ pé ìrẹ́ ló dá wa ìrẹ́ ló ní wa torí ìtumọ̀ ni ẹ o

ẹ̀rùfín lànà gbúrú lànà ìyẹn ni pé ọlọ́ọ̀bà aláàfẹ́ kó àwọn fàhábà àwọn tí wọ́n kù lójú tí wọ́n gbógun lọ ọlọ́ọ̀fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ iṣẹ́ ẹ̀rọ sẹ́yìn ọ̀sẹ̀ àdúgbò sẹ́ni àwọn ni wọ́n fẹ́ orípa ni wọ́n kú níbi tí ànábì fún wọn bá ti pàdé mi àwọn ni wọ́n kú bẹ́ẹ̀ ọba aláàyè bàrẹ́ rì òun náà wọ́n tẹ̀lé ádábù ìǹkárẹ̀ lùkàrẹ̀

kódà àwọn tó padà sọ̀rọ̀ ọlọ́run tó bá wọn wọ́n wá ń sọ fọ́lọ́ mi pé aláṣẹ òjò aláṣẹ ètò làwọn èdè pé ó là ná a ti sẹ̀ torí pé tí ìbájẹ́pọ̀ fàánú bá wa lò ní bóyá gbogbo wa ni ò bá pa. Wa ìsọ̀rọ̀fẹ́nà fi àmúrínà. Wa ìsọ̀rọ̀fẹ́nà fi àmúrínà ìsọ̀rọ̀fù orí ìkọjáàlà, akọjáàlà wa pátápátá. Ìsọ̀rọ̀fẹ́nà fi àmúrínà eléyìí ò gbàdédé kà wá bí ò jẹ́ pàtó fà wá ni ẹ̀kọ́ kan ká tó kò lórí ara rẹ̀ ó ní pé gbogbo tó bá kọ́kọ́ kà wá ọlọ́pàá látàpadà sí àmì sọ bọ́ọ̀lù ló fi kàn mí o bọ́ọ̀lù láti wí ọlọ́run mọ̀ nípa bó ṣe ṣẹlẹ̀. الذين إذا أصابتهم مصيبة قالوا àwọn tọ́lọ́wọ́ bá kàn wọ́n mo ti wọ́n wí pé inna lillahi wa inna إنا إليه راجعون àtàwa àti tó gbà lọ́wọ́ wa sí ẹ̀ láṣẹ rẹ̀ láti sí mo rò kó wa a máa kẹ́sí ara ẹni tí wọ́n tó kẹ̀mí èmi ni mo fà á náà sì mà pàwọ́ aláfà tójọ́ a lè gbà wípé gbogbo tó kàn wá àwa yóò wà kọ́kọ́ máa pàtí ti rẹ̀ fọ́dọ̀ èèyàn kan náà lágbájá ni tàmẹ̀dù ni gbóyọ̀lá ni bí mi náà ṣẹlẹ̀ yóò ní lágbájá náà ni káṣẹ̀ tó wá sọ wípé kò tọ́ káṣà ti ti irú àléébù bẹ́ẹ̀ sọ́dọ̀ ta ni sọ́dọ̀ àwa làwọn fi sọ fún wa pé àbẹ́rù àyùbá àlè ìṣẹ̀lẹ̀ nígbà tàdáwò kàn kí àyùbá sọ rọ́ọ̀sì ọlọ́run á ní mẹ́tàlẹ́ ẹ̀dọ́rù èrè ọlọ́ọ̀bá ni

a rí pé àwọn tó kú bẹ́ẹ̀ káàtó bẹ́ẹ̀ nítorí ẹ̀ka sí àṣẹ àmójútó àwọn a ti rẹ̀ tí ò yẹ ká ti tẹ̀tẹ̀ àwọn ọmọ kiri ọlọ́wọ́ ti kalẹ̀ ó gbogbo nǹkan ó wá bá mi gbọ́ ó ní mélòó mélòó tó yẹ kó tẹ̀yìn sí ìjókòyìn tó bá gbogbo ń tàn fọwọ́ ara ń kà wá ni kò sẹ́ni tó kù lórí rẹ̀ tó gbogbo àbí dókítà elépo òbí tó máa burú sí bẹ́ẹ̀bì sìgá múmu tó wá dẹ́kọ̀ ní mu sìgá ọ̀dà kò sí máa mu sìgá tó bá kú kí láàbọ̀ ọjà ni ah, ilé òru wà ká yìí ní wọ́n ní wọ́n ti ké mi ẹgbẹ́ kò fẹ́ bàtà wọn nọ́ọ̀sì ó lè sọ fún pé sáà ìgbàgbẹ́ ìfà yìí wàhálà ní o kò ní mọ̀ nígbà yẹn so gbogbo tó kà wọn àwọn òṣàfíìsì pé ọlọ́run ló fi kà wọn wọ́n mọ̀ ọlọ́run nímọ̀ nípa rẹ̀ ó sì mọ̀ tẹ̀ kó ti tí wọ́n sọ ní pé wọ́n gbàdọ̀ ọlọ́wọ́ bá wa òjé. Orí ẹ̀sẹ̀ wa jù wá bí àdánwò. Wà kí sọ fi Àti wa. Wà bá mẹ́rin. Àlọ́ lórí ìfẹsẹ̀rinlẹ̀ wípé lẹ́yìn eléyìí àtúnbẹ̀ ọ̀ gbogbo tí ó mú wa láti sọ pé àrìlẹ̀ dúró dédé máa mọ̀ ìbẹ̀lẹ̀ sí wa láti àpọ̀dá nẹ̀nà tí àpọ̀dá ìdíjísẹ̀ rẹ̀ ń pè bẹ́ẹ̀ bẹ̀ ìbáraẹ̀tẹ̀ náà lè kọlù ọkàn ni wọ́n ń rìn fà sí àmọ́ wọ́n lo àkàdá torí pé ìdíjísẹ̀ ò lè rinlẹ̀ bọ́kọ̀ bá dúró ó wá lo the giver in the place of ọkàn ìyẹn ló jẹ́ sábìsì kò ní ọba náà jẹ́jẹ́ mi wọ́n dúró bẹ́ẹ̀ mi bá dúró ó bà tá máa ń fa ara lọ́gbẹ́ kò ní ṣe òkè àwọn ni sábì àkọ́dá àgbàgbà jẹ́jẹ́ wọ́n dúró وانصرنا على القوم الكافرين وانصرنا وعلى وجه على القوم الكافرين lórí àwọn àjọ tí wò gbà fún ẹ ẹ jẹ́ ká wo òṣùlùkù kan nínú ìdùwárò yìí gbogbo rọ́bà náà tó wà náà kò rà gbogbo ẹ̀lú lẹ́kọ̀ọ́ tó ti yé wa ìgbà wo ni wọ́n tó jẹ ọlọ́run ìgbà wo wọ́n tó kí ni ni wọ́n tó kọ ọ̀rọ̀ tó ń fẹ́ àwa máa ń ta lọ́fíìsì ń jà ni ọ̀tá pèsè pèrò kò sùn nítorí tiwa àwa tó ọ̀tá múra kalẹ̀ ń padà mọ́ tí ó ti bá èèyàn jà ọ̀sẹ̀ dèjò ní ṣe kí ni o òun sùn òun lójú ọ̀sẹ̀ rí kí wọn lábá wá sún yọ yóò wá ní ẹlẹ́kẹ̀ẹ́bá ń pàrọ̀ ẹgbẹ́ wọn tàbí àkókò yóò gbọdọ̀ gbé alọ́ àkókò ìgbé yìí lọ sí tẹ́ torí tí ń tó náà kọ́kọ́ sọ fún yẹn ṣàṣìṣe ni ń tó ní ẹjá wá ti ṣàtẹjá ìgbàtàwẹ̀ ilé ìwò ẹjá túnra mú bàbá wá ṣe gbogbo ìyẹn pẹ̀lú àtò padà sọ́lọ̀ ọlọ́ ẹgbà wo àdúrà wọn lọ gbà náà wọ́kọ́kọ́ gbà ìmọ̀ ni wọ́n kó ṣàtúnṣe rẹ̀ èyí ó ṣàtúnṣe tó wà lórí ẹ̀mí yẹn bá a gbà pọ́lọ̀ lọ́lọ́ lẹ́yìn ìgbà yẹn àárọ̀ àtọrọ àforíjì tó fẹ́fẹ́ òfin pẹ̀lú wa bàbá bọ́lú wọ́n bí ẹ̀sẹ̀ àti àwọn àṣejù wa àárọ̀ àbẹ̀ kó mọ́kàn kó mẹ́sẹ̀ wa dúró nígbà yẹn lásòkọ̀ọ́ àmọ́tẹ́ lórí ìgbèrí ẹni pé gbà wọ́n fọ̀rọ̀sùn náà alàwọ̀ fún náà aláàríkọ̀ òmìn káàbí ọ̀sùn náà yóò bá tò ní mọ́rin ní yóò bá tò ní ó lè fi tó yẹ kó ṣe kalẹ̀ tí ó mọ̀ sàdúà yóò wà lọ́lọ́run ògbà ọlọ́run òṣè ní gbà bóòdò ti fẹ́ gbà ń tó yẹ kó ṣe kò sí kí ni òmójútó ìyàtọ̀ wà láàrin àdúà ṣíṣe àti iṣẹ́ àdúà mọ̀ tẹ̀lọ́mà ọlọ́ọ̀tì láṣìṣe iṣẹ́ àdúrà àmọ̀ ṣe kí ló yẹ ká ṣe yóò wá ní ọgbà ṣọ́ọ̀bù tó yẹ kó rajà sínú tó yẹ kó rà sí gbogbo ní ọgbà ṣọ́ọ̀bù sí oníṣẹ́kíní kò ní ṣe lẹ́yìn tó wá lọ yáwó gba ṣọ́ọ̀bù tó yáwó rajà tán yóò tún wá lọ yáwó lọlé olóògùn ògùn tajà tẹ̀lẹ́yìn náà kọ́kọ́ kan àbí ọ̀dà wọn ni wọ́n ṣe kíni ni wọ́n ní ìjì ọba aláìsọba tó ń tà wá láàmú ọ̀nà tó bà kẹ́kẹ́ tẹ̀ òun kìí ṣe kó bẹ́ẹ̀ gbogbo ayé wa ẹ̀ sájòkó ìrìnlẹ̀ káàmà bẹ̀ ó láàmà bẹ̀ gbogbo ìgbà àmà gbọ́dọ̀ ṣe tó yẹ ká kí ni ká ṣe nàám. وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وأذن ثواب الآخرة والله يحب المحسنين

ìyẹn pé bí wọ́n ṣe bẹ̀ ní mo ti gbádùn àwọn òṣùwò tẹ̀sí mo sàpè wá sáàdà ń mo wá san wọ́n lẹ́sàn san àtàhùn wọn òṣàwà àbàdúnyà wá àtàhùn mo wá fún wọn fàwà àbàdúnyà kí ni fàwà àbàdúnyà mo fún wọn lánàá sí láyé mo wá padà ràn ṣe Wàhúnná bàwà àbí ààrìnà. Mo tó wá jẹ́ kí ẹ̀sùn ẹjọ́ ìkìyàmà, mo jọ́ ṣe kí ni, mo jẹ́ kó wọ́n tó bá àbíbáyé lọ. Kílẹ̀ sátáyé kílẹ̀ fún àlùkìyàmà. Ẹ̀sùn táyé ni ànásòrò, ẹ̀sùn àlùkìyàmà ni àlùjọ́nà. Àwọn olùmọ́ ní ẹ̀sùn ayé ni ànásòrò ìṣáà, ẹ̀sùn àlùkìyàmà ni àṣàhádà tí wọ́n kú tó gbọ́nà tọ́lọ́ ọba aláàrin mo fún wọn ní ràwáàbẹ̀ júnìyà mo fún wọn ní ẹ̀san àrọ̀ṣe láyé wà ó sùn ràwáàbẹ̀ àkẹrọ mo wá fún wọn lẹ́yìn tó tún dá tó jẹ́ ẹ̀san tàbíyánà wọ́n wọ́n mú mú ipò ìmú aláwọ̀ ni mo nífẹ̀ẹ́ sí ó lérò méjì ó ní yóò ipò ìmọ̀ sí ni mo nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe nǹkan wọn dáadáa àlùmọ́sìn òun náà ìṣe ẹni tí ó fún ẹ̀ lóúnjẹ múyẹ̀ lómi lọ́ba aláàmọ́ nígbà lérò pẹ̀lú mọ́sìn torí pé àyẹyẹ ìsáyẹ mọ́sìn in fact walakin ẹ̀málù kúlà ṣe ìdí mọ̀ọ́dé yìí káṣe nǹkan bó ṣe rẹ̀ káṣe wọ̀dẹ̀rí lọ́rọ̀ àbàrí ẹ̀rí lórí ọ̀rọ̀ ọlọ́run ní mo nífẹ̀ẹ́ sẹ́rú kan ìlà àmìlà tó bá ṣiṣẹ́ kan á ní ìwòsàn kílà yóò ṣe kí ni yóò pàṣẹ ẹ̀fẹ̀ yóò ṣe dáadáa wà fi rí wa rẹ̀ sí áwùrù sí mà tó bá bẹ̀rẹ̀ rẹ̀ yóò kó parí ẹ̀ adẹ́pẹ́ ìsáàm òun ni ká sin ọlọ́run bí bàbá rí bẹ́ẹ̀ máa wá sin ọlọ́run bí bàbá rí yóò jẹ́ kó lè sin ọlọ́run dáadáa yóò hẹ́gbọ́n mọ̀ sí ní ó ní mo nífẹ̀ẹ́ sáwọn tó máa ń ṣe nǹkan wọn dáadáa bó ti yẹ kí wọ́n ṣe ní wọ́n ní wọ́n ṣe ó láwọn ẹ̀rọ mo nífẹ̀ẹ́ sí wọn gan bẹ́ẹ̀ yóò bá kírun yóò ṣàlọ̀ lágínní dáadáa yóò po owó rẹ̀ dáadáa yóò tún àníyàn rẹ̀ ṣe láàrin wà tọ́lọ́ yóò wá ṣe tẹ̀síbíọ́ tìlẹ̀ ẹ̀họ́m dáadáa bí bàbá ọlọ́run rí kí ẹ̀ bá ti ṣe ẹ̀sán ó ń sin lọ́ọ̀ bí bàbá ìjọ tó ń rí láti bí àrùn ọ̀la ọgọrọ irun ti bàjẹ́ dáadáa lànàbí ẹni bá sàlọ́lá wà á sàlọ́ òdu ó wá sàlọ́lá rẹ̀ dáadáa tí bá ti ń ṣe báyìí gbogbo rẹ̀ yóò máa tó fọwọ́ ṣe yóò máa jáde lọ́wọ́ rẹ̀ báyìí tí bá ti ń pọ ojú tó ṣe máa bọ́ ọlẹ̀ ó sí àgbègbè ni láti ṣe òun ṣùgbọ́n tó wá sọ fún rẹ̀ dáadáa wọ́n yóò sì bóyìí mọ̀ sí ní ó lè ní sí ẹni bá fẹ́ ṣe nǹkan ó rí pòun ṣe dáadáa bó ṣe yẹ kó ṣe ọlọ́run àti ọ̀rọ̀ wà lọ́rùn iná aláàbìkìríkà wọ́n wáyé wọ́n ó sì ó sì ràn wá lọ́wọ́ ìrẹ́ ò نعم يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يهدوكم يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين يا أيها الذين آمنوا الله سبحانه وتعالى وقت pé pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ sí yẹn tẹ́ kú lórí tẹ̀lé tó ń ó ní mo pè yé o ẹ má kú lórí ìgbàgbọ́ yẹn o àmọ́ ń tù sí ohun rẹ̀ bí iná kẹfàrò àwọn àkátẹ̀lé yín lógún àbáwọn àkọ́ tẹ́ bá lè tẹ̀ láwọn tí ó gbà fún ọlọ́run tẹ́ lè tẹ̀lé máa ra wọn. Ojú ọ̀tẹ̀rẹ̀ sí ní pé yẹ̀rùdúkùn ara àkọ́bìkùn. Wọ́n darí padà ni o. Yẹ̀rùdúkùn ara àkọ́bìkùn. Níbi tọ́lọ̀ ti sàánú yín wọ́n padà wọ́n jẹ padà lọ́bẹ̀. Ìyẹn ni pé wọ́n jẹ bẹ́sẹ̀ sẹ́yìn kó lójú ọ̀nà tọ́lọ́. Wọ́n dẹ́rù ayé báyìí. Ní kí ẹ wà fàyè ilé ẹ̀rẹ́ báyìí, bó ti tóbi tó yìí, fẹ́ lọ pálá rẹ̀ yàrù dúnkùn ara àkọọ̀lẹ̀kún wọ́n ò ní jẹ́ lẹ́yìn tẹ́ bá wá lè tẹ̀lé wọn pàtàkì wọ́n ìpadà yíyẹn ń tí ó padà káyìn rẹ̀ ní pé ẹ́ pòtò gbogbo bẹ́ẹ̀ ṣe ìyẹn ni pé gbogbo ìgbà táwọn èèyàn bá tẹ̀lé márùn-ún àwọn tí wọn ò jólùgbàgbọ́ òdodo tí ò mú mú mi ní lólùmọ̀ràn lórí ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ ibi tó tọ́ta rẹ̀ sí ibi tó tó kò wáyé kò balẹ̀ sí àmì nìyí àrùkò púpọ̀ tó sọ bẹ́ẹ̀ níjó ni látẹ̀tẹ̀kìdú bìtọ́nà gambin jùlẹ̀ kan àwọn tí wọn ò rí jọ yín bẹ́ẹ̀ sí lórí ìgbàgbọ́ kan náà ẹ má mú wọn lólù bàbámọ̀ràn tinútinú níbí náà ó wá ní pàtàkì kọ́nìmù ọ̀sẹ̀ yìí tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ èèyàn ní jèrè o àsáàrà gbogbo làmọ́ ẹgbẹ́ ìdẹ́bẹ̀ yorùbá ẹgbẹ́ kí ni o ìdílágbára ni o kàtàrà kéèyàn pò tó ń pè bẹ́ ó pàdánù nǹkan ọlọ́mọdé apàdánù ayé kan. balillahu mawlakum wa huwa khayrun nasirin. bẹ́ẹ̀ bá fẹ́ lókun abẹ́fẹ́ ṣe nǹkan bá àti níkẹ́ ṣe dáadáa yìí gbogbo ìgbà kí ìpàṣẹ bá fẹ́ fẹ́ gbìyànjú ọlọ́run ẹgbára lé o torí pé balillahu mawlakum ọlọ́run lábára ṣe ní mọ́lá níbẹ̀rẹ̀ bí máa náà nà sí ìhò ẹni tí wọ́n rẹ̀ ṣe aláàrin ẹ̀ lálára ṣe wí tó yàtọ̀ sí ní tó bá ti ní ẹ̀ṣẹ́ ẹ̀rígbàgbé gíní ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ lọ́rùn mọ̀wùlẹ́kún ọlọ́run lọ́rùn lọ́rọ̀ yín wà wúwa káyọ̀ nà sí ìhò kò jẹ́ sẹ́lọ̀ tó bá ti lọ wárà ṣe níbi ibòmíì kò ní jọjà bọ́ ń bẹ̀ ọjà ó jẹ́ mi tó ọlọ́ọ̀bà ń pè wá fún àti sọ pé ọ̀dọ̀ mi yẹn wárà ti wá àti wá bá lọ wọ́n bọ̀ wọ́n ní sí ọmọkùnrin òtó ìyẹn ni. pé ọlọ́ọ̀mọ̀ tọ́lọ̀ rẹ̀ ó ti mú mi ìmọ̀ وكان حقا علينا نصر المؤمنين òdodo òun ṣe lẹ́tọ̀ọ́ lórí ara òun kí ran mú mi lè ṣe bí a bá ti gbọ́ jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n mọ́ òmòrò ẹkún ọlọ́run ọba lálára ṣe yí wọ́n wá ẹrù náà ṣùrí kò tẹ̀sẹ́lẹ̀ omi ìtàlẹ̀ lọ́rùn sí lọ́dọ̀ ìyàbò gbogbo tòtàrà bọ̀ bọ́ lọ fẹ́ pẹ́ àbàdàn náà rò náà kó lágbára ẹ̀ẹ́dẹ̀ bá rí kọ́là gan ọgọ́rùn èèyàn lé mú wọ́n máa fẹ́ ìhọ́n mojú rẹ̀ àti mẹ́ta lórí wọ́n ti di ẹ̀wọ̀n wọ́n ti ti bàbá bá dìbò tí wọ́n jò pamọ́ ìgbà tó wù wọn lọ́dọ̀ òbí rẹ̀ torí pé àwọn olùgbàgbọ́ òfin ló ń pè pé ẹ̀sìn Islam bẹ́ẹ̀ òní lè ṣe Islam kí lè òní jọ ṣe torí pé òní lè gba tó wà lọ́wọ́ ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ yà bá ṣe pẹ́ láti tẹ̀lé tọ́lọ́run gbogbo tó bá kù ní ẹ̀ka àtòkí na bẹ lọ́wọ́ rẹ̀ yóò dékí yóò dà lẹ́lẹ̀ bẹ́ẹ̀ni lẹ́hùn mọ̀wòlá ẹni bá fẹ́ rọrùn sí ọlọ́run yóò gbogbo ẹlẹ́ fún torí pé wọ́n wọn sí yìí kò sẹ́ni lọ́wọ́ بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين الله سبحانه وتعالى gbogbo wa tá a bá sọ wípé afẹ́ ọlọ́run àwọn ẹmọ́ rò wípé

ìwọ kan sábẹ́rẹ̀ ní ṣe ilẹ̀ ẹlẹ́kùn àwọn òwúwá fẹ́ sọ fún wọn pé tẹ bá lọ pé ní ilẹ̀ ọba adẹ́gbà tí máa ran mí ṣe ẹgbẹ́ júlẹ̀ àrànṣe kan fún inú àrànṣe kan bẹ́ẹ̀ lè ronú ẹ̀ rárá òun náà ni pé samuel kì í kulú mẹlẹ́bí ìdàkẹ́kọ̀ọ́ rúrùbà àwọn ọ̀rọ̀ ìsìlámù máa jù sí ọkà àwọn tí wọn ò nígbàgbọ́ wọ́n tẹ wọ́n máa bẹ̀rù ní àrànṣe ológólẹ́yìn wọ́n tó kí ni wọ́n mọ̀ bẹ̀rù sàmọ́mẹ̀kì nọ́ọ̀mẹ̀kì máa jù kí ló mọ́ sí kò lú bábá ń rí ìbẹ̀rù gbójú ọ̀nà bá wọn torí pé tí bẹ̀rù gbójú bá ti bọ́kà àwọn òdìyẹ ojú láti pé òbí wọ́n fọ́bìrì mú fọ́pọ̀lá ànáà rọ́bìrì mú kùlà gànáà láyé mi sanọ́lùkì ó ní máa jù sínú ọkàn wọn ọkàn ó àlẹ́yìn ìlú bí lẹ́yìn kábàrú rúrùbá àrùrùbá orí ìbẹ̀rù bójó لذلك جاء من حديث الصحيح أخرجه البخاري ومسلم بسنده عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أوتيت خمسا lànà ìhìnà àmìyá àmì kọ́rìnì ànábì ni wọ́n fún ní nǹkan márùn tó fún ànábì tó sáájú nínú márùn tó fún ànábì tó fún ànábì tó sáájú ó ní ní sírùtù mi rò rè wọ́n rà mí ṣe pẹ̀lú bẹ̀rù gbódó bátàlá ń kúrò mi láti mọ̀ sí wà ti ṣáà ìrún ìrìn oṣù kan kó tó súnmọ́ ní èrò ti ti máa bà wọ́n ní tó fàáyà yìí ni wípé nígbà tí mùmìnì ló kọ́kọ́ rárá tí ológun wọn dàbí wọ́n padà rárá tí ó padà yẹn pé wọ́n padà fọwọ́ pa múmìnì nígbà tí múmìnì japa àdé àṣẹ́tání àtànẹ́bí máa yapa yẹn ó yẹ kí wọ́n máa kọ̀ǹtínù lọ ni àwọn tó yẹ kí wọ́n pa ó yẹ kán jù yẹn lọ pé wa wọ́n gbèrò rẹ̀ owó tó fún aláàrẹ̀ wípé àwọn akẹ́kẹ̀ dúró wípé ikú olóòpò jíṣẹ́ ọlọ́run táwọn ọ̀bẹ̀ láláyè tó ti yé ikú wo ní ìbá àwọn agbóṣìṣẹ́ ọlọ́run tó ti gbọgbẹ́ gbogbo tó bá kù láàbùn gbogbo àwọn tó kù báyìí wọn ò ṣe mí ìmọ̀ ni wọ́n dáàbò bò pé gbogbo tí ó wà ti kàn ọ́ àwọn ní kó máa kàn ọmọ ti ṣèbà ànábì bí wọ́n ṣe rí pé ọjà jẹ́ àwọn èèyàn

ìyẹn ni pé eléyìí tààrí wọ́n rí wọn ò rí gẹ́gẹ́ bí àrùn ṣe wọ́n rí pé mistake ni so ẹ̀rú bà wọ́n àti padà tó ọ̀dọ̀ tí wọ́n bá lọ padà èmi ni àwọn padà o bẹ́rù ṣe bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ pé ó ilé yá wọ́n fẹ́ ẹ̀rẹ́gbẹ́ wákà ni sàlọ́ọ̀lùkì tí kùlú bẹ̀rẹ̀ bí ìdàkàfà lówó ìgbà àwọn wa ayé ayé àtẹ́sí mo kà lẹ́ẹ̀kẹ́fọ́ ṣọ́ọ̀tù làǹdà àwọn olùmọ́bí téèyàn bá ń kà dáadáa ọ̀tá ọ̀gbọ̀n àbẹ̀rù rẹ tí ìbá tó olùgbàgbọ́ òdodo tó wọ́n lápàdé yẹn wọ́n ló lé wọ́n ló lé kí ló lé wọ́n sọ pé ìwé olùgbàgbọ́ òdodo tó tó àníyàn rẹ̀ ṣe dáadáa àárín ìwọ àtọ́lọ́ náà ó tán kí bá sọ بما أشركوا بما أشركوا بالله ما لم ينزل به سلطانا الله من tí ni jẹ́ kí n fẹ̀rù gbọ́nà àmì wọn ni wípé pé wọ́n ń bá mi wó lógún adẹ́pẹ́ ẹni bẹ̀rẹ̀ tọ́rọ bá lè dúró dédé ẹ̀rọ máa bá sanúrùkì tí olóòbẹ̀lẹ̀bí na káfàrú rọ́rùbà bí máa ṣẹlẹ̀kù omi yàwó bá sọ́lá rọ̀súlù láì sọ̀lọ́lá àlọ́sọ́lá fi láti mẹ́kà bí fi láì kààbà ní dọ́tà mẹ́bí wà mọ́kà tó ń kírun ní gbangba kààbà wà ní ìdìbò mòdíra ó ní mo ti kìlọ̀ fún àbí ni kò gbọ́dọ̀ kí òun bí iná mo ti máa ń jọ́sìn tí wọ́n ń gbọ́dọ̀ ṣe àmọ́ lónìí tó bá ilé bẹ̀rù màá lórí lójú olóyìn bó ti pàdé ìsìn fún ayé fẹ́ràn tó bẹ̀rù láti ṣe tó ṣe tó lọ gbé kiri tó lọ gbé òkúta òkúta tó gbẹ̀yà ó ń gbé súnmọ́ abẹ́rẹ̀ ń gbà á bí tẹ́ lọ bí tẹ́ bọ̀ ní kò rí nǹkan ṣe bàlónù kì í kò ló bẹ̀rù rẹ̀ bí nà kẹfẹ̀ rúrú rà ẹ̀ bó ṣe ṣe fún ànábì ọlọ́run tó ṣe fún àwọn sọ̀hábà ó lè ṣe bẹ́ẹ̀ báwa náà tàbá tó dédé. sàmúlò ìfì ìkùnú ìlẹ̀dí ilẹ̀ káfàrú òrùbà máa ju ìbẹ̀rù gbogbo yóò ṣe wọ́n máa bẹ̀rù yín torí pé máa aṣọ àkùnbìlá torí kí wọ́n bọ́lọ̀ ń wọ́rogún. màálẹ̀ yóò náà dé bí ìtòlùpọ̀nà. òun tó yẹn kò sánà sí lọ́dọ̀ rẹ̀ máa lọ́

ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين الله سبحانه وتعالى أمر بك rò wípé nígbà tó wọ́n tí wọ́n ń bá wọn jà tí wọ́n ń pa múmìnì tẹ́rù ọmọ mú wọn ọba aláwọ̀ abẹ́ fún wọn sí pé òun ò fún wọn gbà yẹn torí pé kí ni wà ní sọ̀dá ọkùnrin mú wọ́ òwà àdá tí mo ṣe fún ìwọ o ta ní kọ́kọ́ wí dúró ẹ̀yìn ni ẹni tí kọ́kọ́ ẹ̀yìn ni a والذين آمنوا في الحياة الدنيا وكان حقا علينا نصر المؤمنين ọlọ́run lọ́wọ́ máa lọ òjíṣẹ́ òun ṣe àti gbogbo olùgbàgbọ́ òdodo lórí ilẹ̀ torí pé ọ̀rọ̀ ayàn ṣe kí lọ́wọ́n jẹ ẹun àdéhùn olùwàlà kọ́díṣọ̀ lápapọ̀ mo wọ́ wọ́ àdá àdéhùn àmọ́ o ìtẹ̀rùsúnàwòm ìtẹ̀rùsúnàwòm bí ìbìnì nígbà tẹ́lù fíìlì wọn hàbà yàhùsù àwọn olùmọ́rí ti tẹ́lù fíìlì wọn nígbà tẹ́lù pa wọ́n tẹ́lù jẹ gàbá lé wọn lórí ẹ̀kọ́kọ́ mú wọn lọ balẹ̀ lọ́nà àmọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn náà kìí ṣe pẹ̀lú agbára yóò bí ìbìnì pẹ̀lú ìyọ̀dẹ̀ ìwé ọlọ́run ni àtà wọn lọ bẹ́ẹ̀ ìdá fàṣílítún ìdá ọjà tó wá padà jẹ yíò ẹ̀yìn lẹ fà kí ló fà á wátàrà záàtún èdè àmì òjíṣẹ́ ọlọ́run pè ní kalẹ̀ ó sàlàyé fún pé ẹ̀yìn ọkàn ní kẹ dúró tẹ́bá tí wọ́n bẹ̀ gbogbo tí ìbá àmọ́ ẹsẹ̀lẹ̀ báwàtàwà ń sàlẹ̀ báyẹ̀ ìfáǹfà ẹ̀ṣẹ́ fáǹfà lára rí ẹ̀bọ́ àwọ́lọ́ àrídáwọ̀ tó wọ́n sáré máa pọ̀ ogun ogun lọ tàbí bá ẹ̀ṣẹ́ rúfèlẹ̀ àmùrì ẹ̀ṣẹ́ fáǹfà lórí àṣẹ òní ọlọ́run látẹnu àrẹ́bì ni وعصيتم من بعد ajẹ́ pé kò sí tó ń kọ́ àti àmẹ́bì nígbà bí máa àwọn ọkùn máa tọ̀lẹ̀ fún nígbàtẹ̀ rí ń bẹ́ẹ̀ wọ́n láwọn obìnrin mẹ́kọ́kọ́ sáré lójú ogun òfin fún tó ha ẹ̀rù pé kí n'oge lójú ogun ló sọ fún wa wọ́n ní ibi tí wọ́n máa jọ oúnjẹ pé kébò rẹ̀ lẹ́lẹ̀ kẹ́lò ní ọmọ ṣe kíni ó máa wà wálé kan nígbà eléyìí ọ̀kan àmẹ́kẹ́jì rẹ̀ tọ́mà fi mọ́bìnrin lógún iṣẹ́ tóbìnrin máa ń ṣe fún wa lógún ní kíni wọ́n máa dúró láti tọ́jú àwọn tọ́gbẹ́ bá àlùjáraṣà àwọn tọ́gbẹ́ tó lágbára tó wá máa ń ṣe ni wípé lárúbáwá kórìíra ó rí pé obìnrin òun bẹ pẹ̀lú òun káwá ní òun ojú òun wọ́n máa ń púùsì mò wọn. kí làwọn obìnrin wà máa ṣe wọ́n wà máa bíbà tẹ́yẹ̀ ń sùn dálá wọ́n wà máa kì wọ́n ọmọ balógun ṣe bí bàbá alábàbà rẹ̀ máa ṣe kí wọ́n sọ fún wọ́n tàkọ́ mọ́ mú lọ́sì ah! ó tún wá gbọ́ pé òṣè ní ṣe kí ni ní ìlú tó ti yé ibi tí wọ́n láti wá sí yọ àwọn tá a ní wọ́n máa fúnni lókunú àwọn ni wọ́n kọ́kọ́ rí ìdà àwọn ni wọ́n rí ọ̀rọ̀ ogun àwọn ni wọ́n rí àdírẹ́sì tẹ́mọ́ ń kó sáré ẹ̀sì tí ń bọ́ lẹ̀ẹ́lẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ sáré lọ mú pé àwọn ọ̀gá ìdíkò lẹ́yìn òun kọ́ lọ́wọ́ ah, ọ̀rọ̀ mẹ́rin àwọn tábà gbọ́dún lọ́kàn àti ìmú kẹ̀yìn lọ́mú kan mímbá bí má àrọ́ kún bá tó ìbò nígbà tá a fi hàn yí tẹ́ rí tẹ́ fẹ́ kí lẹ́gbẹ̀ẹ́ rí. mi ń kún mẹ́yìn yorí dúdú níyà wà mí ń kún mẹ́yìn yorí àfihàn. mi ń kún ó bẹ nínú yín níjọ́ yẹn nínú gbogbo wọn mẹ́yìn yorí dúdú níyà tó jẹ́ pé ayé ìbò tí ń pè nù ẹ̀ Allah subhanahu wa ta'ala ní lábẹ́nu àdìsá àdìsá sallallahu alaihi wasallam wọn náà lẹ́nu sọ pé àdúnyà mẹlẹ́rọ́nù mẹlẹ́rọ́nù nà fi à ayé nǹkan sẹ́gbìlẹ̀ nà ti fi ń bẹ̀rù ẹ̀ ìlà dìkìrọ̀ wọ́n ọ̀nà wà náà tó ọ̀rẹ́ ayé àfihílẹ̀ ayé àìyẹ́ ẹ̀yìn lẹ́ni bá yé rí gbọ́dọ̀ ti bá bẹ́yọ̀ bàbá ayé àbáwọn alágbára àkàláyé tó wà láyé lọ pẹ̀kọ̀ èyàn èyàn fàárọ̀ ṣiṣẹ́ yóò pọ̀ tán láàgùn tó bá bí ìrọ̀lẹ́ tí ó jẹ ọlọ́run máa bọ̀ tí wọ́n ló ní ni ẹ̀rí ni ọlọ́run mọ́sẹ̀ wa lẹ́rú ayé ọlọ́pẹ̀lẹ̀ lẹ́rú ayé kì í sọ̀rọ̀ tó dá torí kò so orí omi tẹ́ ẹ bá rò pé ó tún ẹ̀dá gbádùn náà kò sí tó ti fẹ́ gba ọba rẹ̀ o aláàjì wa fi yá fi rẹ̀ bá fún àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ àwọn tí wọ́n súnmọ́ bàbá yẹn wọ́n wá ń lọ sí rẹ̀ àwọn téèyàn kan látara ìṣe dáadáa wọ́n ní bára ṣe lówó lọ́wọ́ ẹ̀mọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n lẹ́mọ̀ ìkànnà mọ́lẹ́dà rẹ̀ sọ fún mi gbàlẹ́sì láàrin èmi àti ẹ̀ ó láàájú àwọn sòyìnbó pé ìgbà ìlẹ́mọ̀ kíni ti wọlé so what do you think can we do now wọ́n ní àwọn dùn pé ìlú àwọn ìdùnnú wọ́n ní yàtọ̀ sunkún lé tó bá jọ làmọ́ fi wó ohun ní kún máa yòó ní tó ìlera ọmọ sí nínú wa ẹni tó lẹ́tọ̀ọ́ ìjọba àti ayé nìkan rí nígbà tí lọ́nu wọ́n lè wá gbogbo wọn lè fáwọn èèyàn lẹ́ran léyá èmi ò tí ì rí o alájọ́ sì dáàmà fún àwọn alágbó olè àwọn ti wá tẹ́tí wá sọ́tẹ́ ìtàgbó olè wa ní. ọ̀dà pẹ̀lú ìyọ̀ǹdọ̀ ọlọ́run tọ́dún bá kọ̀la ẹ̀dá pàdé kí ni ẹ wá bẹ́ẹ̀ bá wá bá bàbá yìí ti rí bàbá yìí ẹ láti àgbòlé ẹ wo wá sí ìyá wá lọ wọ́n ní ayẹ̀ tí wọ́n lọ aláàdìwá òkè tí ó wá dé tí ò wá bá mú mo wá láti tí mo pè náà pé mo ká dáhùn ẹ̀rẹ́ jáwọ́ nǹkan ti sí ọ̀rọ̀ yìí o kò gbọ́dọ̀ pẹ́ ìyá ò gbọ́dọ̀ lọ bá wọn o ẹ̀rá ẹ̀rá wá ten thousand fún wa. ẹ wá wo wàhálà yìí tí mo lọ ní o ẹ wo wàhálà tí bàbá yẹn ṣe lórí pé lórí pé òun ṣe kí ni òun fẹ́ jayé òun náà fẹ́ jẹ díẹ̀ lẹ́nu wọn bá tó ṣe kí ni tó ṣe ọlọ́wà ni má ṣe kí ni.

wípé káwọn orí ìtàyà àtàn káwọn wá ṣe ó sì jẹ́ ẹni ọlọ́run tó ní ìjà àpá òun máa bẹ ọba dẹ́dà rẹ̀ ó máa ń ṣèjọsìn dáadáa ọlọ́run wà ráyè ń wà ráyè lọ́jọ́ ṣe gbogbo ṣe ẹni tó ṣe kalẹ̀ ibi tó fẹ́ rí ìtàyà sínú ọlọ́run wa ní rárá mo gbà lọ́wọ́ rẹ̀ ni ṣe Gbogbo bọ́lọ̀ fún pálábọ́lá ayé ní bí wá. Wà ní kún mẹ́rin yìí ìlú àkílọ. Ó wá bẹ̀rù ní tó lẹ́pẹ́ wọn ò bẹ̀rù mí bọ́ọ̀lù ọ̀rọ̀ lọ́wọ́ ti ga. Bọ́ọ̀lù àwọn ẹlú tí ó Ìyẹn ni Màjáàzí ni, èyàn igbó èrò kankan láti kìámà. Ó ń bèrè ẹ̀sán lọ́dọ̀ Ọlọ́run níbo láti kìámà. Ó wá ní mẹ́rin yìí ìlú ẹ̀fọn ọjọ́ ẹ̀yìn ń bẹ̀rù ó sì bẹ̀rù láti pàdé ọlọ́run ọba rẹ̀ kálá bí ìwà fẹnu ọba tó kò tó bá ọlọ́run kí mọ̀ sọ kan àrùjọ àmẹ́ àmẹ́ fíwọ́ tàbá bẹ́ẹ̀ o wọ́n ti dára ju olóòsọ bẹ́ẹ̀ síra sí àyè bá lọ mú bẹ́ẹ̀ bá tọ̀ gbọ́n wà yóò sọ fọ́lọ́ àbá àmàlàríkà wípé ẹ̀dá kan ẹjẹ́ ń padà kí wọ́n lékí ní ìlọ tún ṣe ọmọ ní kàlá ó ti sọ̀rọ̀ òṣèṣe èèyàn ẹgbẹ́ ìbò padà wá láti gbọ́dọ̀ mú wá sí ìjọsìn mọ́jà òun ìwọ́n bọ́ọ̀ ṣe ìwọ ni ó ṣe fún rẹ̀ àwọn èèyàn lè gbà rẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ sí àbẹ́ẹ̀dá pẹ̀lú òfin ẹ̀sìn ẹni tí aláwẹ̀ lẹ́wọ̀n náà mo ní káyọ̀ bọ́ọ̀ṣẹ̀ yìí àtòrí orí oúnjẹ aláwẹ̀ àpá àti máa fún ìyànfà tó abẹ́ òrìṣà lọ́rọ̀ ń tọ̀ wá ní. pé wọ́n wá kọ sínú kíra pé five hundred naira three hundred naira tẹ́lẹ̀ láti àkọ́ lọ́dún three hundred ní kí á ṣùwò báàbù fíkì wo ló ní three hundred naira báàbù fíkì wo tọ́ba bẹ́ẹ̀ sí aláwẹ̀ lẹ́nu ọ̀pọ̀ òsì báàbù fíkìù tó sọ wípé iye báyìí ni sẹ̀ríà sọ pé aláwẹ̀ ó fi sínú iye báyìí ló fi jẹ fàárì tó ti báyìí ní ìsáànà àlàáfíà sí kí bá sí yọ ìwọ́n náà mọ iye tó ń tẹ̀nà àwọn tó wọ́n rí pé ẹ̀rá kan bẹ́ẹ̀ bá pọn ní bí ọ̀rẹ́ náírà sí ìtura ara láì fi wá ọ̀rẹ́ náírà ẹ̀wá bí sí náírà ẹran kan ìwó bá ti tó ẹgbẹ́ ní tó lẹ́sẹ̀ dáadáa. àrùn wa láì ní kàkiri ó wá ní tèwú ní mílíkì náà kánà wọ́n tèwú fún ìyá mílíkì nínú nínú ó wá

gbogbo nǹkan ẹ̀dàpẹ̀já náà ẹ̀dàpẹ̀já náà àwọn ọ̀gá ń tẹ wàhálà lórí ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀ kéèyàn sùn kó jí kó máa sọ wípé bó máa bá iṣẹ́ yẹn nínú. Ààbà bíkùnbà máa sábà aláṣẹ yìí, máa sábà aláṣẹ yìí sábà alẹ́ yìí. Gbogbo ẹni bá bá nǹkan kan sábà orí ẹ̀ làgbọ́dé bá, orí ẹ̀ lówó dé bá, wà máa ń sábà aláṣẹ yìí máa sà alẹ́ yìí. mùtọ́bá sáyẹ̀ sábà lè gbó kàmà lórí wà máa máa ta alẹ́ igbó ìfà irú ẹni tí ń bẹ rẹ tó bá kí sọ́nà báyìí ní náà ní pé ń bá lọ wọn torí kó ti wà nínú mẹ́mórì orí ọpọlọ ọba láàrin àwọn kan fẹ́rẹ́ nínú ní àkọ́kọ́lù tí a mọ̀ àmọ́ o tó ń ná sọ́rọ́ fẹ́kùn máa ń hù ní ẹ̀dẹ̀ jẹ̀níyẹ fún ọlọ́run kẹ́lá sílé mọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ láàrin kọ̀mílẹ́dì ẹ̀ sọ̀rọ̀ ánihun ìyẹ̀dẹ̀ jẹ̀níyẹ fún sọ̀rọ̀ fẹ́kùn ánihun mo ti sọ̀rọ̀ fẹ́kùn ìlẹ́yìn tàbátẹ́kọ̀ọ́lùwà rẹ̀ nà sọ̀rọ̀

wọ́n lọ́pọ̀lú àpá àrùnkùn àmọ́ mo ti sàmójúkò òkun wọ́n lọ́gbọ́n tó bá kùnrin ní ọba Allah subhanahu wa ọba ọlọ́lá ni rúfọ́gbìn ọba aláàánú ni àríìm ọba tó jẹ́ wípé ọrẹ̀ ìta rẹ̀ ọrẹ̀ abẹ àwọn subhanahu wa ta'ala kó jọ kó mẹ́fà yẹnu tó àbí ìsìnkẹ́ mo bẹ́ pọ̀ wa tí èèyàn kan sọ̀rọ̀ sí àfáàwà ọmọ bọ́ọ̀lù àbí ìsìnkẹ́ sọ wọn arákùnrin wa bá ọmọ ó lè ọmọ yẹn Allahu subhanahu wa ta'ala sọ pé nínú yín wà tó sá ọmọ yín wà tí ń wá ọrọ̀ ayé ó tó di pé tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tí ọgbẹ́ fi bá òjíṣẹ́ ọ̀rọ̀ wa dá lóhùn rí má dù wá má yọ̀ wá lórí tọ́lọ̀ lórí ti fún wa àwa náà mọ̀ pa àṣẹ kíni ni mo ti sàmójúkú òfin Wọ́n mọ́ òun fọ́dìlì láàrẹ ìlúmọ̀mí. Wọ́n mọ́ òun fọ́dìlì, ọlọ́run ni bóòlì fọ́dìlì òun lọ lọ́lá. Ìyẹn ni pé èyí tí mo ṣe fún mọ́mì ní ìjọ òun rùn yẹ kí ni ó fọ́dìlì lè fálálá ni. Mo ti sọ lálẹ́ lórí ni mo mọ́ tó yẹ kí n dínú. Àmọ́ òfẹ́ni tí ìmọ̀ ṣe ẹ̀fún tó kọ́lá kí ni, á إذ تصعدون ولا تلهون على أحد والرسول يدعوكم في أخراكم والرسول يدعوكم في أخراكم فأثابهم غما بغم لكي لا لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون استطعبون nígbà tí túnfẹ̀rìn dúnà ẹwà pàdé sọ̀rọ̀ oúnjù ogún mẹ́rin bá lọ túnfẹ̀rìn dúnà nígbà tí ọ̀gọ̀rọ̀ yí àwọn èèyàn sá gorí òkè wọ́n fẹ́ lọ mú nǹkan àdígbà tí ọjà dé àwọn èèyàn sá wàlá tẹ́lúwúna àlà àhàdì àti ẹ̀wà rẹ̀ nílé dojú kò kankan ló ní gbogbo yín sábà tọwọ́ báyìí ìyẹn ni pé látara ẹ̀rù bójú wá bẹ̀rẹ̀ tí ń bá yín wọ̀rọ̀ túnú yẹ̀yẹ̀ rúkún wọ̀rọ̀ túnú fi òkúrọ̀ ọkùn ó ń pè ni pé bí wọ́n ti ń sá lójú ogun yẹn bẹ́ẹ̀ sọ فذكر الله صعودهم على الجبل ثم ذكر دعاء النبي إياهم إذ تصعدون bẹ́ẹ̀ tí ń sá lọ lòjíṣẹ́ ló ń pè pé ẹ má sá ẹ má sá ẹ má bẹ̀rù ẹ padà àmọ́ tó wà lórí ẹ̀mí wọn òjò wọn lè padà wọ́n lọ sùúrù ti ليقف فأثابهم لا تحزنوا فأصابكم بضم بضم ọlọ́ọ̀pá aláàrin mo wá máa máa ṣe kìíní kàpín kí mo ṣe pín government development mo jẹ́ kí ìbànújẹ́ borí ìbànújẹ́ government méjì ìbànújẹ́ méjì ìbànújẹ́ àkọ́kọ́ orin and àwọn tí wọ́n gbọgbẹ́ àbáwọn tó ṣubú nínú yín àlùbámu ẹlẹ́ẹ̀kejì ó ní ìbànújẹ́ pé àwọn tí ò wá kú nínú yín wọ́n wá gbọ́ fún ẹ̀dẹ̀ pòjúṣe ọlọ́run ó wá ti gámù mélòó gọ́ọ̀mẹ́n the government ẹ wá wà lórí ìbànújẹ́ méjì àwọn kan gbọgbẹ́ tó ti ọjà ń jẹ àwọn kan bẹ́ẹ̀ lọ́dún لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم الله ni mo ṣe bẹ́ẹ̀ fún yín nítorí wípé لكي لا تحزنوا على ما فاتكم mo máa máa jẹ́ kí ẹ rí yẹn ni ká má bàa bá ló jẹ́ lórí gbogbo fún yín wà láàmà àtọ́ àbàkùn àti tó kẹ̀yìn Wọ̀lọ́rù kọ́bí bí máa ta ọ̀nà lò. Àwọ̀rù subhanahu wa ta'ala, ó lẹ́ni ni mo lè fún ilé ìròyìn pàtẹ́ ṣe oúnjẹ́kùtẹ́ ló lè sọ fún yín. Ìbáríkà kọ́ àdá Sa'id ibn Musayyab, àwọn Sa'id ibn Musayyib, àwọn tó ń gbọ́ ìyẹn ni pé ó gbọ́ọ̀rọ̀ yìí látẹnu sáàdù ọmọ àbíwà kan sáàdù ọmọ àbíwà kan tó ń sọ pé yẹ kúùl ó ní sáàdù sọ pé ní fájú wà láyé tẹ́lẹ̀ tí ọ ó ti pé ọgbẹ́ ń bá àwọn mọ́mìnì ọgbẹ́ bá nẹ́lì ó lábẹ́ ànáìwọ́ tó pé yà sáà مثل لي رسول الله صلى الله عليه وسلم كنانته يوم أحد النبي وارد ọfà ọkọ̀ nínú agbókò rẹ̀ ó wá yọ fún páàdù ẹwà kan ó yọ ọkọ̀ nínú agbókò rẹ̀ báyìí ó wá fi lé páàdù ọmọ àríwá lọ́wọ́ ó dàbí òjì ojú ìjọ́nà àláti wọ́n sọ pé ìyá sáàd ìrọ̀rùn mi ìdákẹ́bí ìyá sáàd ìyá sáàd máa jù mo ìyá mi àti bàbá mi yá ẹ̀ nà lọ́dọ̀ lágbára ni ìpé pàtàkì ti bàbá àtìyá rẹ̀ rẹ̀ ṣe ẹjú gẹ̀bẹ̀ sí ọkọ̀ ìyá mi dákun tí àwọn bá ní ọkọ̀ ìyá mi táwà lọ́kọ̀ ìyá mi òṣùwò tẹ̀gí wọ̀tẹ̀lú ìjì bẹ́ẹ̀ wọ́n lọ́sẹ̀ lójú ọ̀rìn ọkọ̀ láti ní awùwà màrọ́mà ti tẹ̀bí lè láì fáàlù àdìwà kọ́sù ẹni ó kọ́kọ́ ju ọkọ̀ báyìí nínú ojú ọ̀nà ẹ̀sìn Islam sábàmà yóò wà kọ́ sílẹ̀ bó ti bẹ̀rẹ̀ sí jù ní ẹ̀tọ́ lọ́sẹ̀ márùn sí wa tọ́ka síta. Wallahu khabirun bima ta'malun. Wallahu khabirun bima ta'malun. Allahu subhanahu wa ta'ala ó lè ní ní mo lè fún ilé ìrò mo máa fi ń kí ní èrò ń bá wọn. Khabirun bima ta'malun. ìyẹn ló lè jẹ́ káàrọ̀ sí ẹ̀bàwá kan tí mo ti sọ fún wa rí ẹ̀bàwá ìkọ́ọ̀lá apple aswad àná wọ́n wá tó lu jùmẹ́rì kọ́ọ̀lá káàlà òbá ìyàbò kọ́lá rọ́ọ̀tò mùsùlùmí àrùbá ni jùmẹ́rì arákùnrin tó pè ní kọ́lá ọ̀tá ti tẹ́ni tó jìṣẹ́ ọlọ́run ó bẹ̀ tí máa ń lé wọ́n tó kú òní mọ́kà látọ́ wá sí ní ogun oòrùn yẹn náà ti lérí kí ni lérí tó lé ó ní pẹ̀lú ọlọ́ àwọn rẹ̀ pàdé lọ́wọ́ òun ó sì wí lábẹ́ sánmà tó bá jẹ́ ìdájẹ́ pọ̀ lábẹ́ sánmà ní ìbára ọrùn kò wípé torí tó sọ̀rọ̀ ó fẹ́ pọ̀ yóò ṣe kí yóò bá kú rẹ̀ pàdé lọ́wọ́ rẹ̀ wọ́n wá múra bẹ́ẹ̀ lójoogun rẹ̀ òbáyà ọmọ akálà wọ́n ní wíwọ ogun tó wọ ogun òṣèlú kàkà ní pàlámà bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ òhó àtìpàlà òbáyà fi àdíjì mọ̀pá náà níbi tó lágbára tó múra bẹ́ẹ̀jọ́ náà àtọ̀rin lówọ̀ àtọ̀rin ẹ̀ ó borí àti kíni àti àyà

fàhámàlà àlà ọ̀ṣúnlọ́lá ìrìnlò ọ̀tìlá kò wọ́n lè òṣìṣẹ́ ọlọ́mà ló fẹ́ pa fàtàkùbẹ́lá ohun mọ́tò àkọ́kọ́ òmẹ́rẹ̀ àlọ́ọ̀rọ̀ àkùbà mọ́tò àkọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ fún ìbáyọ̀ ọmọ aláàbò ló pa mo jábà tó bẹ́yẹ̀ rí pé ń bọ̀ wá bọ́ òṣìṣẹ́ ọlọ́run mọ́tò ọmọ òmẹ́rẹ̀ ó jáde lọ bá mi sẹ́nu rí pé ìbínú ló fi lọ bá pé kò fẹ́ bá ẹlòmíì pàdé òṣìṣẹ́ ọlọ́run ló fẹ́ bá bẹ́ẹ̀ ló pa mọ́tò ọmọ òmẹ́rẹ̀ ó pa mú sẹ́bọ̀ ọmọ òmèrò bẹ́ẹ̀ ni wọ́n pẹ̀lú ti òjíṣẹ́ ọlọ́run èké àtọ̀rọ̀ ọlọ́run wà á tún sọ̀rọ̀ wọn súnmọ́ wáyé tàbí wọ́n tọrọ kò bá yà dùn kálá wọ́n ní bá ànábì ṣe rí báyìí ànábì ní pé mímí tí mí lọ rẹ̀ tí mí lókè ń bí mí gbẹ̀yìn mí òfin tọ́kà kọjá rí pé fọ̀rọ̀ máa ń wọ súnmọ́ wáyé ló ń fún ìjàkín bẹ́ẹ̀ ni sáà bíbọ̀ tí ń bọ̀ níbi tí ní láàrin àlàfo ọrùn rẹ̀ níbi tí rìn yẹ́ ti lẹ́gbẹ̀ẹ́ kí ni tó ti lè máa múùbù báyìí àtẹ́bìkẹ́ jù ní bàwápọ̀ àrùbì ló bá tẹ́kí ni ó ṣubú lórí rẹ̀ ẹ̀wọ́ ló fi tọ́ba aláàtóbi dé tí ṣubú ló ṣubú yẹn tí ọkọ̀ bá wọ́ yẹn lọ́rùn bí ẹ̀fẹ́dẹ́lẹ̀ ń bí kò tí tó máa ṣẹlẹ̀ kọjá ìjọ wọn dání torí ọlọ́gbẹ́yẹyẹ rẹ̀ àwọn ọmọ ogun tó kù wọ́n gbẹ́gbẹ́ ah, balógun ló ṣubú ìwò okú wọ́n wá gbé lọ sínú ìdílé tí wọ́n tí wọ́n ti ń àti wo àwọn tí wọ́n sọ wọ̀húwà yẹ́rùkù rọ́ọ̀kùnrin bí ah, ariwo ìtìpọ̀jú àjọ̀bá àjà ìmáàmà wà kádàṣe kí ọgbẹ́ ìdí ẹ̀ náà ní fàdákàrà ọ̀hún fàdákàrà láwọn kọ́ra òṣùnú wa ìsọ̀rọ̀ wà wà ní ọ̀sọ́là ó lẹ́yìn lẹ́rù bẹ́ẹ̀ ẹgbẹ́ ìsọ̀rọ̀ tó ti fi ọlọ́run àmẹ́bí mọ́mọ́ sọ fún mi fún mi ó ní mo sọ̀rọ̀ ó ní bálí ó làbẹ́ni ní tó sọ bálí àlà ápùtù lò wà ìyá òun àmẹ́bí ìhópa ó ní fún mi kọ́ olówó sọ wípé wà lẹ́bí iná sì ní ẹ̀yìn làwòkánà áádà lẹ́bí ìbí tẹ́ ẹ bá mọ tó kan òun lára tó jù mọ́ òun yìí tẹ́ ẹ bá mọ̀ bí ádìrí màdá sí làbá tún àjùmọ̀ òun gbogbo ẹni tó wà ní ọgbà yìí tí ìwúrẹ́ láì kan gbogbo wọn tí gbogbo wọn bá láwọ́ kúlẹ̀ kan náà ó nítorí pé ó ti sọ pé òun ó bá kú òun pàdé lọ́wọ́ rẹ̀ orí ìlú tó fẹ́ sínú ìyẹn túnmọ̀ wípé Allah subhanahu wa ta'ala ó jó yé wa wípé kò sọ́nà tọ́rọ òní bàbá ẹrú òun wí àìsí gbógun ti òjíṣẹ́ ọlọ́run náà ثم أنزل عليكم من بعد الغم أمدة نعاسا نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور وقد ثبت في صحيحين bọ́pẹ́ ti pa ọ̀tá ọlọ́run tó ṣubú tó padà sọ́dọ̀ ọba tó dá ẹgbẹ́jà àgbà wípé bẹ́ẹ̀ náà lọ́gbẹ́ ti bá àmẹ́rùn-ún àmọ́ sámọ́ tó ti bẹ́ẹ̀ náà lọ́gbẹ́ ti bá lára ọgbẹ́ tó bá omi kèfèrè ọlọ́run tún lérí pé alọ́rẹ́ fi kíni owó ìpé òun pa lèbáríkà fáìlì omi fàáyé ọ̀kan àwọn fàájì ànájú sọ̀rọ̀ lọ́wọ́ àlè ọ̀sánlá ó ní aláhù sọ ìlà àjọ èyí ọ̀sùnlù láì sọ̀rọ̀ lọ́wọ́ àlè ó ní wọn bí àwọn èèyàn pé ẹ bá kan ọgbẹ́ ọlọ́run kèrí rẹ wọ́n tó bá ti rẹ́rìn músẹ́ tó ti ó àwọn mọ̀ pé ó ń tẹ́kí ní òdùnú síwájú rẹ̀ bá ti ń kọ mọ̀nàmọ̀nà bíi lẹ́yìn látòlù bábírì yóò tún pa àjọ kẹrìnlá àwọn mọ̀ pé òdùnú tẹ́kí ní òun kàn bẹ́ẹ̀ náà sí ni wọ́n bá kàn wọ́n máa ń wà wọ́rì lórí tí ń tẹ̀lẹ̀ sí bọ́jẹ́ kálákùnrin ni mo bí wọ́n pé bọ́ọ̀ lọ gbẹ́ pọ̀ jù sí ọlọ́ọ̀ níwájú wọ́n kó sí àti eyín rẹ̀ téyìn iwájú bá kán à èyàn ní dábùn kò tí ń jó tẹ̀lẹ̀ sí ẹnu gbogbo rẹ̀ ó ní máa dá líkà bàtà lẹ́bí fàtímẹ̀tù bíntù Rasulullah fátímà náà lójú ogun yẹn ó nígbà tí wọ́n gbà lẹ́bí padà délé fátímà ìkí àtọ̀lọ́ ọlọ́run ọlọ́run tó bá yọnu sí dẹ́kì sí lùdámà òní pọ̀ ẹ̀jẹ̀ òjíṣẹ́ ọlọ́run sẹ́lọ̀ pépà kò sí spiriti kò sí ayọ̀ báyìí kò sí gbá ẹ̀jẹ̀ wọn ti kí ni

àlẹ́ fi ọkọ̀ àdíbáni àtìyàwó tó jẹ́ ọmọ òṣìṣẹ́ ọlọ́run bọ̀lá máa wá àti fàtímẹ̀tù nígbà tí fàtímẹ̀ rí pé annalmáà wípé omi táwọn ń pàtẹ́jẹ̀ yẹn o láàyè bí dòdámá ìlà kẹsìmọ̀kan ìtẹ́jì kẹsẹ̀ yẹn ó dá ẹ̀dẹ̀ yẹn ṣe kíni ó ń àṣírọ̀ àlàkàṣír ń tàà pè lọ́dọ̀ wa tí àwọn àbára máa tu sí fún wa òun lẹ́mí parapara ẹ̀mí àtìmẹ́mí ẹ̀mọ́ tí mo tún lè pè ẹ̀mí òwe ìjọba fún ọlọ́ abẹ́ra nígbà ló fi pè nìyẹn òun ni irú ẹ̀mí yẹn ó ló wá mú ẹ̀mí yẹn ó wá yọ ó wá sún ó ti kí ni ó sún níná ó wá dé eérú eérú yẹn ló wá bù náà eléyìí ni ọ̀kan ló sọ nínú àwọn apá ọ̀rọ̀ àforíjì wọn tí mo sì lọ ní orí ilẹ̀ lọ́sùn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ kán sí yẹn àwọn ẹlòmíín náà sì tún máa ń sàyé sọ ọbẹ̀ bó àwọn tó tóbi wọ́n ní ẹ̀sìn ní sóògùn sóògùn ọmọ kan ló wá fi drinks tó gbé lákalẹ̀ yẹn ní rédíò ń gbọ́ ni mò ń gbọ́ tí wọ́n ti ṣe wá sí yẹn kan mo sì rí wípé wọ́n kò jẹ́ wípé àtọ̀rọ̀ ìbọ̀fà rí yú wà mùsùlùm tí bá sábà mi dá òtì sí ẹ̀yà bá ló tó gùn ó dà ó jó gùn mo wá rí wípé táwọn èèyàn máa ń bẹ̀rẹ̀ òtún mọ̀ ìgbà àkótó wọn kọkalẹ̀ ya lè tú ó lè tàbẹ́bẹ́ bá tú tó o bá lè bá tú àwọn àwò pé ṣe ń tó gbọ́yé yẹn fẹ́rú ẹ̀ làwọn tí sẹ̀rẹ̀ ẹ̀ sẹ̀rẹ̀ lójú wọn gbọ́ ẹ̀ gbọ́yé. àwọn bàbá ló pé ni ọ̀rọ̀ ni ọmọdé wa lè mọ ọ̀rọ̀ sọ fẹ́rẹ́ wà gbóòwe báwọn àgbàlagbà ni láíláí

ìwá àwọn àlùmọ̀ǹkọ́rọ́ yìí nítí ọ̀gá yàtọ̀ wà lọ́mọ léwu. Níbi àkókò wà mẹ́, àgbẹ̀bí sọ̀rọ̀ bá wà lọ sọ́lá, kì í ṣe bẹ́ẹ̀ wà wà máa kéré olóògùn sẹ́nu, inú orí pọ̀, ó kọsẹ̀, ẹ̀jẹ̀ ewé ẹ̀dẹ́gìrì, ẹ̀gbọ́n rẹ̀, kì í ṣe kó kọ̀ ọ́. Ó ní gbogbo èyí tó bá ṣe léèwọ̀ ní ẹlò èyí tó bá ṣe léèwọ̀ ní ẹlò èyí tó bá ṣe lálàrí ní ẹlò èyí tó ṣe léèwọ̀ ẹgbẹ́ tó ó ní máa jà mẹ̀tì ọlọ́run ní òfin bí máa alẹ́ lórí tí mo ṣe fún wa bí pé lu ẹmu tuntun fún tó ó ní ewu èèwọ̀ ní àgbọ̀dọ̀ ló ó pàmẹ́ǹtì kò pàmẹ́ǹtì emu n'ofe. ni ó pè tó bá ti gbogbo ala simenti mọ tí wọ́n lò fún àní lò ó ó pè bí ẹni tí inú mu kí ló wò dàrí ó sábà mú yóò bá naa, ń tábàbìnrin ṣe tó dóògùn ni tí fásimọ̀ ṣe tó rẹ̀ tó dóògùn ni ó dóògùn kí ló ṣe ó bá sábà bí àláàrin mú títì ṣe wọ̀ ewé tí igi ẹni tí wọ́n tú sí ewé òòrè kì ṣe ewé báà náà ṣe pè é bá ẹni tó kí wọ́n ti wà

orí kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ewé òwe tẹ́ ẹ sọ yẹn àwọn bàbá wa ń bí lóko ìran Yorùbá tó gbọ́ náà gbà tí wọ́n bí wa wọn ò kí ń gbìn lórí desert ewé yẹn ò lè wù níbo ní desert kì í ṣe ewé òwe point of correction pápá ò lọ sí ẹ̀ǹdìrì àtọ́tọ́ máa bá wọn bọ̀. a jẹ́ pé kàṣíìr tí wọ́n bá bá dákọ̀ kankan ń tó bá jọra wọn láti kí ni láwàá rò pé à kí la lè rí pé lọ́dọ̀ wa o. wọ́n ń pe kìíní kan wà ha tí wọ́n ti ha wà bá sọ́ọ̀lì ha wà fún mi wá wá ha táwọn wà rí tá a ní nílẹ̀ yìí àwọn mi ọkà bàbà kì í sọ́kà bàbà adásì ó sọ́kà bàbà ẹni bá dé lọ́la bá wá rí àwa jẹ dáadáa bí yẹ́lò báyìí ló ṣe máa rí kékeré báyìí ó máa ń fọ́ bí so ewé igi tí wọ́n tó ń tán yẹn kìí ṣe igi tí o kìí ṣe ilé òré ọ̀dà ẹ̀dá sọ pé ewé òré ni igi òré ni bọ́ọ̀lù wọ́n ṣe wá lò tí wọ́n pẹ̀ gbèrè sí ẹgbọ́ bàjẹ́ nù tí wọ́n lè kí ni tí wọ́n pẹ̀ ògèrè sí ẹlẹ́ẹ̀kejì àwọn àti pé tẹ́lẹ̀ nù ìfàsùn ni wọ́n ti torí pé ànígbà kéèyàn ó fẹnu àtẹnu òṣìṣẹ́ ọlọ́ especially kíra méjèèjì tí wọ́n sọ pé ọkọ̀ yẹn wọ́n fẹ́ bàjẹ́ ni Buhari àti kíni àti Muslim ajẹ́ wípé igi tí wọ́n mú yẹn bí bàbá yẹn sun àtà àtìgbà àrùn náà tó fi di eérú tó fi di kíni eérú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn òṣèlú hẹ́nà wọ́tà alá ó ní àwọn kọ́pọ́nẹ̀ǹtì kan nínú tá a lè lò ó lè sàlàyé fún wa wípé tẹ bá lè mú ewé yìí tẹ bá lọ ọ̀rọ̀ yìí nǹkan wà nù rẹ̀ ó láǹfààní tó pọ̀ látòjúwe ewé làálì àwa tá a bá mọ̀ tá a bá mọ iṣẹ́ tẹ́wé làálì ń ṣe kò sẹ́ni tí ò ní gbìtẹ́ ní rẹ̀ èèmọ̀ tí mo yẹn léwé láǹfààní tó

má sì sọ pọ́ gẹ̀gẹ̀ ní òkè kí lo ní olùkó so ìtumọ̀ èsì rẹ̀ ni pé sábà nítorí tí fásimọ̀ ṣe ó tó oògùn ó tó oògùn ìyàtọ̀ wà mẹ́rin so ká lè fẹ́ láti correct kírísìtì ó ti gbọ́ viral táwọn ń gbọ́ lórí youtube kí ní tẹ́mi náà ti wá dé kí ni tàbí wá kéwù kan ní ìsìn pé fásimọ̀ dá ẹ̀jẹ̀ ó lè kí ni ó dá ẹ̀jẹ̀ lára òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú pé ó mú igi tààlẹ̀ wé bí igi ẹ̀mí ó sún tó di kí ni tó di ẹrú ó dẹ̀ bí sí ó dẹ̀ lé ó dẹ̀ dá pẹ̀lú àṣẹ ọlọ́pàá bá ọ̀rẹ́ rẹ̀ tó bọ́rọ̀ ìbí tá gbórí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run látara wípé kálẹ̀ bàbá Allah subhanahu wa ta'ala kò sí ẹni tí ò lè dánwò nínú kínú nínú àwọn ẹrú rẹ̀ mo tó bá lẹ́rú tó ti dá àmẹ́bí wò tó ní kó gba ọgbẹ́ tá a bá nínú àwọn ẹni rẹ̀ tó pàdánwò kàn ilé òtún àti wọn ti jẹ́ ní ọlọ́run abẹ́wà Allah subhanahu wa ta'ala èyí tó mọ̀ اللهم انا اعوذ بك من باب البلاء وبرد الشقاء وسوء القضاء وشماتة الاعداء وكانت والحمد نسأل الله لا اله الا انت من رسول سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله